الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń الله fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó ma bá nàbí látàwọn alẹ́ra tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà kọlu àwọn òbí wa tàwọn alfáà wa gbogbo àwa jẹ̀má lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá sànú ẹnìkọ̀kan wa tíra dáfí ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà àárọ̀ náà ni القول المفيد على كتاب التوحيد àlàyé ọ̀rọ̀ tó yẹjú tó láǹfààní lórí tíra bàbá wa muhammad bin abdulwahabi alkitabu tawhid àlàyé tí a fa wa muhammad bin sọ́rí al-husaymin sí ọlọ́kọba akẹ́gbogbo àwọn afáàna olóǹkọba sanwó-lẹ́sàn rẹ̀ báàbù tí a ń kà lọ́wọ́ òun náà ni باب بيان شيء من انواع السحر باب ṣàlàyé àwọn kankan nípa onírúurú idán táwọn yẹn máa pa afa sọ pé ó ń gba ọ̀dọ̀ sidna kapnu ibn qabisa ó ń gba ọ̀dọ̀ bàbá rẹ̀ anna ó sami annabi sallallahu alaihi wasallam qala inna iya fa wa turqa wa tiyar àti gbogbo àwọn tó ń kàwọn yìí mílíọ̀ jíìpì nínú sàlì nínú àwọn ìjẹ́ pípa ni bíta bẹ́ẹ̀ ni káwọ́lù àtẹ́yàrá kí láń pè ní àtẹ́yàrá yẹn àtàlàyé fún wájú ní pé òun náà làwọn tó máa lu ẹyẹ àti tó máa gbé bẹ́ẹ̀ jùlọ lọ àwọn lábáwá wọn ní ẹyẹ tó ti train lọ́jà lè lé láàárọ̀ wọ́n sọ ẹyẹ lẹ̀ tẹ́yẹ bá lọ sápọ̀ọ̀tù bá fọ̀lọ́ pọ̀ọ̀tù ní tó fẹ́ lọ ṣe dáànù tó bá lọ sápọ̀ọ̀sì ní tó fẹ́ lọ ṣe ọ̀dáànù wọ́n padà sílé mi tó bá lọ tààrà wọ́n tún mú tún tọ́ sọ gbogbo eré náà nínú ìdáwó ipa ni àfúrà ní káwọ́lù o àti ẹ̀rọ gbólóhùn rẹ̀ pé àti ẹ̀rá ayé mìíràn egypt ọwọ́ àánú ọ̀rọ̀ òòsà nínú àwọn ìṣàjẹ̀nú ayé alánáwé gbólóhùn láti mínú òun náà ni àtúyẹ̀rẹ̀ wàhíyà tẹ̀ṣà omi ni múrà àwọn masmó òun náà ni àwọn nǹkan burúkú tó máa gbọ́ àbí tó máa rí àbí tó máa gbọ́ kéèlá àtẹ̀ṣà omi bí màálómi mọ̀rí ìyẹn aw kana aw masmu'an àwọn nǹkan burú nípa pé èèyàn fojú rí nípele rẹ̀ àbí ẹdíyàn fi ojú rí tíyàn kojú rí àbí tíyàn kojú rí zamanin kánà aw makanan àsìkò kan ní àbí ààyè kan ní wàhádà ashmalu gbóló yóò kú gbogbo ẹ̀ sínú ashmalu ma la yura wa ma la yasma ilé ìkẹyẹ kí tó wọ́n rí nìkan àbí ìdí wọ́n gbọ́ nìkan àà ìtìjú bá tẹ̀lẹ̀ gẹ́mọ́ tẹ̀lẹ̀ pípa ọmọ ọ̀rùn tẹ̀tẹ̀ yorùbá zaman bí ìmá ṣe ìmọ̀gbà burú lóga oṣù irú oṣù táwà ń bẹ̀ oṣù sáfà wọ́n máa sọ pé aburú bẹnu oṣù sáfà o máa sọ báyìí ọwọ́ àgbogbo ẹ̀rẹ́ lè ṣẹ̀rẹ́ àkọ́ndẹ̀m gara kò sáburú kò sóṣù kan tí máa ti máa gbé aburú rìn àwọn Yorùbá máa sọ̀rọ̀ dìzẹ́mbà ń bà kan pé dìzẹ́mbà ni wọ́n mọ̀ pé àwọn làwọn mutí làwọn mú kankan nípa àwọn ni dìzẹ́ àti mọ̀kọ́mọ́dé àwọn mẹ́rù lọ mẹ́rìnlá dálẹ̀kì nígbà pé wúlọ lámà tẹ̀lẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni kìí kàmí pé èyí lẹ́fọ́ wára yín fà ó di afẹ́ni wa asùn tẹ̀tẹ̀ yóò tẹ̀ṣà òmò náà ni ìmọ̀ lílo aburú sí nǹkan fẹ̀yẹ́sì mẹ́lò máa ní lákín òdí fat ilà tẹ̀ tayẹ̀rù wọn fi àti lórí ara ẹyẹ ẹyẹ fi aburú sí tayẹ̀rù ẹyẹ ó lọ pé ìyá yẹn lẹ́yẹ àbí kí ni kàbí tó ń dára àbí ayé àjẹ́ ọmọ yẹn zalik ẹ̀nà gáàbì ti ṣe ohun indal arab bittaya tó lọ pọ̀lọpọ̀ abúdí máa àwọn ìmọ̀ wúru aburú pẹ̀lú díyàn rí àwọn masmọ́ àbí díyàn gbọ́ àwọn màálùm àbí díyàn mà وكان عرب يتشاعمون بالدير وبالزمان وبالمكان وبأشخاص أما الأربعة وما هو بروس كباسلين لا ترى لا ترى إيه لا ترى تقول كاتكوتا ويا بلوتين كان بيجوي أبرو ويجو كان وما إلى ذلك أو بمكان أبي آي وأشكر أبوي يجا ọba dé gbé yorùbá ń gbà mí tó máa ń tajà tóbi ní bàbá ẹwà ọjà lọ́dọ̀ rẹ̀ láàkọ́ tó kọ́bí lọ́bẹ̀ rẹ̀ kò níta fún ó mọ̀ pé òun níta ń jọ òun ẹ̀ṣẹ́ ààbò tó ní pẹ̀lú obìnrin yẹn nìyẹn wàá dá mi lọ ṣírk gbogbo eléyìí ẹ̀bọ ni kàmá káàlà nàbí sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bí sàlàyé fún wa mùsùlùmí dáadáa gbọ́dọ̀ gbogbo eléyìí gbọ́

kíkí wọ́n náà lè ohun ọlọ́run bá mi sí ẹnì kí wà lọ́dọ̀ mi jẹ́ tó lẹ́ experience wọ́n ní ìyá alápájá ẹbí ẹ̀ǹta kí wájú lé níbí ẹ̀nì wọ́n náà wọn kí wọ́n já lólà ni wọ́n gbé àkéèké wá pẹ̀lú ẹ̀ lówó wá wípé kan ní wọ́n gbọ́ sínú ní wà ní ọdún yẹn wà ó mi fún ìgbà àgbẹ̀ ọba abínú ń gbá rí ni tó wọ́n bí prógámù àkárí ìgbà yìí tó jókòó ń bá àdúrà àga ńlá mẹ́wù àwọn mẹ́wàá rẹ̀ àwọn dògárì yẹn wọ́n jókòó lẹ̀lẹ̀ tí lákọ̀ọ́kọ́ wọ́n ni suka aike kan su isaba wallahi ba su isaba ko wajen ba mu programu ma a wata bayani ya isa ya isa kò fi lákọ̀ọ́kọ́ yẹn lẹ̀ ó tún fọwọ́ di ẹnu àpò ẹ̀wọ̀n báyìí wákà ìjábá àwọn tí wọ́n náà tó bẹ̀ kó tó gbélé wọ. ó di ọlọ́wọ́ ìjàmbá mọ̀ fúnra wọn dáa kàtà alẹ́ ìdúlé yá àwọn oníṣù ìjàmbá mọ̀ bá wọn ni wọ́n máa yẹ sọ́lá láti ọgbẹ́ mùsùlùmí dáadáa bá lálàá dáadáa tó ń sọ̀pọ̀ gẹ́lọ́ ọ̀gbà kọ́lọ̀ òjìkó ti kọ́lọ̀ tí ọ tó bá láàbù tó ti àwọn obìnrin láì lẹ́nu ẹ̀ta tápá àlàáfíà rà rí bẹ́ẹ̀ bí ìwé ọ̀nì ọparí ti sinmi ẹnu bí oníṣò yóò lè náwó lórí àlàtọ́lá ọlọ́wọ́ bá mọ́sá sànù wa ẹni gbogbo ilé wa wà nù ẹ̀bọ wọ́sọ́ ara ìtàkáyẹ̀ lọ́kùnrin lọ́sẹ̀ àná òṣòro gbogbo gbogbo bá tẹ̀lẹ̀ tí kúrò àtàyè káì lásàkọ́ ni aburú wà ń bẹ̀ ọmọ ìlà dàrí àti àná o yóò jẹ́ àwọnáṣu ìlà asùbáhà wà kárajà min bẹ́ẹ̀kì yìí ثم قابله رجل ليس لهم إلا عين واحدة تشاهمه آه إنه يوجد مناصر أصبح تبدل وخرج من بيته

قال اليوم يوم السجود كاي ọjọ́ burúkú lọ́jọ́ òní وأغلق دكانه ó lè torí ẹ̀ ti ṣọ́ọ̀bù rẹ̀ ó ti ṣọ́ọ̀bù báyìí ó ti ṣọ́ọ̀bù báyìí pẹ̀lú báyìí tó wẹ́ pé ẹjọ́ ìfọ́nlú kan lára ajá ó yẹ yóò yóò ti ṣọ́ọ̀bù padà rẹ̀ lé pé haúsá kọ́lá wọn bí kìlọ̀ pé mèyí dòdà àbí ẹ̀kọ́ ni mèyí dòdà alájìká mẹ́rin mẹ́dúkù ní mẹ́rin àti èyí tó lè gbàgbé kó nítorí kò lẹ́gbẹ̀ẹ́ nìkan ewu ọwọ́ rí àwọn yorùbá àbárọ kárọ wàrà kan lọ́wọ́ láàrọ kùtù nǹkan yorùbá mu ló bá wọ pé tí máa ń sọ̀rọ̀ yorùbá pẹ̀lú lágbá gbàgbé pé ilẹ̀ lọ́rọ̀bá láti wá ibi fẹ́ jìyàn tó àwọn àtẹ́tí wá wọn gan gan وعقلك دكانه ويطلق كله ولم يبي ولم يشتري قل اتجعجنا قل اتجعجنا والعياذ بالله وكان بال تشاؤم بيوم الاربعاء اليوم تتشاؤم مبروم الجومندي ọjọ́ tó pé àwọn mùsùlùmí dáadáa máa ń rúkọ ojú ọ̀mọ́lẹ̀ ni ìjọ tó lọ́nà dá màlẹ̀ وي وي وي وي وي وي وي wẹ́wẹ́ kẹ̀kẹ́ ويقول إنه يوم تحس وتشاؤم وجو تعبر ما سلنتي ببرما لما تشاؤم بالشارع والبما تشاؤم بالشارع شوال فلوسو أسوك وإسلام ولا سيما في النكاح أكبر لقوة النكاح به قوة سوي لدوين نوسوي مما وفيد عيش على نوسو شوال على بيبيو دونيهم òun láì kúmọ̀ sí ìyàwó ní ṣàwárí ṣàwárí ẹ̀mí àwọn kí wọ́n sọ àbúrú mọ́ náà وقد نقلت عائشة رضي الله عنها هذا التشاؤم سيدة عائشة رضي الله عنها أدى ìsọmọ́ abúrúmọ́ oṣù ṣàwálì oṣù ọ̀tọ́dánù bí annáhù sallallahu alaihi wasallam akada aléyà fi ṣàwálì pínú oṣù yìí ni alẹ́bìsílẹ̀ sọ ìgbé ohun وبنى بها في شوال بدأ يسمونها نصوص شوال وكانت تقول أيكم كان أعضاء عند شيء من من أعضاء شيء عندي وجواب لا أيكم كان أخذ عنده شيء عنده مني يعني يجدني كجو تدور لا تدومي وجواب لا أحد هذا لو نيك تدور تدور تبي له ẹ̀ka ló lọ́kọ́ tọ́jà tó ti bí lọ kò sẹ́ni tẹ́tọ̀ kò sí tọ́ tó ní ọkọ̀ tó dáa jùlọ bí mo ti máa wípé àwọn tó máa sọ ìyàwó wọn ló kọ ọkọ wọn tí wọ́n ní Zainab ìyàwó jẹ́ bàbá rẹ̀ jẹ́ Ibrahim tí wọ́n ti kó ọkọ rẹ̀ lọ́dẹ́ àjùlọ ọkọ tí èèmà ní kò tó rẹ̀ wọ́n tí ìyókọ rẹ̀ sí Aisha Muhammad Siddiqa bínta Siddiq nínú jẹ́ Aisha Siddiqa ni binta Siddiq ọmọ Siddiq Abubakar Siddiq wọ́n tí ọkọ rẹ̀ pé Aisha ti Muhammad lè tí ọmọ Fatima sí Fatima Ali ẹni máa tí yìí sí ọkọ̀ ọkọ̀ yìí wọ́n ti tú láti wá Nàìjíríà kọ́lọ̀ kó sàánú wa náà náà yìí bẹ̀ mọ́lì المهم أبي يدوتي بالأخير أن التشاؤم ينبغي للإنسان أن لا يسرع له على البال مكاكم بسم الله التشاؤم بقى بقصة يوسي مرافجو bụrụ arọ nkakụ arọmbatielọ ọmbatielọ odi arọmbatielọ ọmbatiedu mafaka bi an bi annahu yunkadda alayhi aishu turku yoko inira bon bi gbesi ayé rẹ̀ فالواجب الاقتداء بالنبي صلى الله عليه وسلم حيث كان فعل كلا كل فعل فينبغي للإنسان أن يتعافر بالخير ولا يتشعر كما رودات أتنك ودي eléyìí ní akẹ́lẹ́ pé ọmọ ọ àfọkàsí pé báyìí a máa dáadáa dáadáa ní kọ máa wù alábìnrin yóò jí mọ̀ fààlì fààlì ní pé kí ẹ̀ jí láàárọ̀ ní kọ gbọ́ a sórí rẹ̀ o yẹni ọ̀rọ̀ dáadáa lè yẹ jí gbọ́ yẹni kí ẹ̀ ní fílì gbà a sórí rẹ̀ lóòótọ́ ó ní àmá agbọ́gbọ́gbọ́ olórí ibú abúrúgbú náà ń bá káàkiri ti ó ní fáàlù yẹn ìmọ̀ ọdún máa nàbí bụ kéèyàn jí gbọ́ nǹkan dáadáa eléyìí kankan nke ọ ẹ máa gbogbo ní ẹ̀bá wa rí mùsùlùmí dáadáa kọ́ máa kàkó pé kíni بخير ولا تشاكم معبوه وكذلك بعض الناس إذا حصل الأمر ثم بعد أخرى تشاهم بأنه لن ينجي فيه فيتركه بل أولوين تقوم بأسلة سوى wọ́n sì ń kankan ohun oríṣe wọ́n sì ń kankan ohun olùkàkà àbúrú àmì nǹkan yìí yóò àfihàn kò ní ṣe mọ́ yóò àfihàn kò ní ṣe mọ́ mùsùlùmí dáadáa wọ́n ti gálẹ̀ wàhálà àtọ̀ mistake ló gbáà lélẹ̀ فكل شيء ترى فيه مصلحة gbogbo nǹkan tí ìbá rí pé mọ́síláà mẹ́ fàlátàtà fa asa anhu fi awwal muhawala ìyẹn bọ́dọ̀ káàrẹ̀ ní agbẹ́ àmàwí tí ó kó mẹ́ àmì ìgbìyànjọ́ náà kọ wàháwìn mẹ́rẹ̀tà bá ní okùnrin àtà tó fi dá aláwọ̀ alẹ́ ó máa gbìyànjú ní ó tún máa gbìyànjú ní tọ́lọ́ fi sílẹ̀kùn ọ̀la fún ọ قوله من الجبت قلوا كنا من الجبت سبق في باب قبله عن عمر بن الخطاب رضي عن عمر رضي الله عنه أن جبت السحر يقولوا جبت السحر من جبه عمر صلى الله عليه وسلم يقول عمر السحر من جبت وعلى هذا تكون من مني بالتباعد للتباعد من على الصعيد pé irú kan irú ní irú kan ni bad وليست للبيان كده هو بيان فمعنى أن هذه الثلاثة وفي يبقى عن كما يتعيه الهيافة والطرق والتيار من الجبت أتي إما في دوان كان أتي ما يلو أتي ما قفو أتي ما يراو بقوة أتي ما يبقى يبقى أتي ما رواب روسي كان بقوة هذا سيرني وعما قول حسن قلوا عفاوة حسن بصري رحمه الله فأجبت رنة من الشيطان جبت دينو عمارو كمنو عمارو شيطان عمار دارو دي بدان لوني أودي ديو في سيلو كان يقبالي قلا برانا أودي وعف ديو في سيلو كان يقبالي هذا فقال صاحب تيسير العميد العزيز العميد أفاتو سيشيرو تراهي تنقل تيزيل عبد الحميد لم أجد فيه كلاما بيورورك كم طارق والظاهر أن رانة الشيطان أي وحي من الشيطان إدارون هذا هو الشيطان وحي شيطان وحي شيطان فهذه من وحي الشيطان وإملائه أدري بقولي بعد وحي من الشيطان وإملائه دون صديق ضد تكفيا مصوري بي وقوال بعض الله بن عمر رضي الله عنه رضي الله عنهما yá ṣẹ́kànà lẹ́kọ̀ọ́já máa lóòrí wà ìgbà oníbẹ̀ẹ̀ni ah, náà ìbẹ́nà bí wà ìdí stop oníbẹ̀ẹ̀ni oníwà oṣù agbà pé wà ìgbà oníwà ìbéjì mi wà ìlẹ́tẹ̀dẹ̀ ọlọ́ọ̀bá oló stop àmọ́ wà ìdọ̀ ṣe tọ́ọ̀lù kò ní stop tálì kẹ́mọ̀ òfìtò ó di wà ìdọ̀ ṣe tọ́ọ̀lù kò ní stop tálì kẹ́mọ̀ òfìtò lọ́fà àwọn olórin tó bá ti dàgbà nù orin tó bá ti dàgbà nù orin yẹn wọ́n máa rí mọ̀lúwà ìṣètọ́gbà wọ́n ń sọ mú ṣáta ṣáta ọmọ ṣáta rí olóòrì wọ́n ní jọ́kàrà ọmọ lẹ́yìn ìwà plan kù wọ́n jọ lọ sóde wọ́n ti ní tàbá dóde o nígbà tí ó ti sìnkà tí tó bá bẹ̀rẹ̀ sí tọrọ àwọn onígbè yóò rí pé àwọn olùdókọ̀ sọ́ọ̀pù lónìí làwọn olùbá sọ́ọ̀bù lówó bá gbé ma ó kà bọ́ àwọn àjẹ̀lú tó ń kan pè ní ó ní wa wọ́n máa gbọ́ ẹ̀ sọ̀rọ̀ síbi wọn lóhun sí màmú ní kò dé ìmọ̀ lọ́dọ̀ tèmi ṣetán kò nígbà fún yìí kí á gbà fún yìí ara ọ̀ wá ìṣetán lò ó ní ọ̀yẹ̀gá ròyìn arúnàṣọ́lá wọ́n ló ọba lè fi kí wọ́n ti practice pé ẹja ṣe practice lè ká tó jáde inú lè báyìí tó náà ni ó mọ̀ fi kọrin àwọn ọmọ lẹ́yìn ní mọ̀kátà wọn fi gbé láti wọ́n ti practice the kó tó the other rẹ̀ ní káwọn rárá o àìlá mọ̀lúwọ́rà tọ̀ ọ̀kára tó pọ̀ ó ní ewu tí bó ti rí nù wá ìṣe tọ́n gúrú tọ̀ kí ní jẹ́ gúrú oògùn náà kọ́ jẹ́ gúrú nìí tí wọ́n mọ́ra jẹ́ àwọn olóòsà gankan náà níjẹ́bẹ̀ ọlọ́mọ sọ wánú ọlọ́ọ̀bà àtúkọ́lọ́ náà kìláwí ولا شك أن الذي تلقى أمره من الوحي الشيطان أنه أتى نوعا من الكفر ولا شك كثير جنبه على ما يتلقى على من يتلقى امره من الوحي الشيطان ومن ريا علامه دي كان بعد الشيطان ان قوايا الشيطان انه حتى نوع من الكفر مصيبه دي بيقول كان هو كافرين ودي وقول حسن جاء في تيسير تفسير ابن كثير عفاوة حسن قوان تفسير الذي باللفظ الذي ذكره المعلم قالوا قلوا تيمتوسي تلا جاء في مسند number five column five sixty bilabzi innahu shaitan pé tí sọ̀kalẹ̀ sí wọn shaitan ọlọ́mọdé shaitan sọ̀rọ̀ sí wa lọ́ba ووجع القول الإيافة من السحر والإيافة يسلط به الإنسان إلى أمر لا حقيقة له ولا نقول ما لرو فروق تيون ربي كيف على سكو لا سكو بوبو ودا الله يفيد الشيطان فماذا يعني قول الطائر يذهب يمينا أو شمالا أو أماما أو وراء أو خلفا بولا بيسرع وجل يعني الطائر الطائر يذهب شمالا تبالا تقوت من دام وشمالا تبالا تقوت من يعبروني أو أماما تبالا وجه تارع هوني أموت يولي وخلفا عبدوا عليه وعلينا علينا أبرو بأسماء كجو دادا بلو fàáza la afra la gbogbo ilé kò sí ìpìlẹ̀ fún wa láti ṣe tọ́ọ̀dì gbogbo ẹ̀ mùsùlùmí ò jẹ́ gbọ́dọ̀ lọ ẹ̀yẹ́ gbọ́mọ àwùwá lọ ájọ́ tó lọ yìí wọ́n lè sẹ́bi sẹ́bi sẹ́rẹ̀ ẹ̀ wọ́lá àṣìṣe kò bá ṣẹ̀rí àmú kò bá ti ṣe ọmọ ènìyàn mú kò bá ṣẹ̀rí àmú kò bá ti ṣe ọmọ ènìyàn قولي فقد اعتمد على امر خفي لا كذا هنا في على تيو تيو تيو دي باتو رطبنا خفي لا كذا باتو وهذا سحر كما سبق تعريف السحر في اللغة إلينا جدًا بانو باي سلاي فو ان بان جدًا نان تقما تيو سي باتو فون نوبني وكذلك طرق من السحر بين الكلمه يلو kí ẹ máa ya ìràwọ̀ kí máa wà tẹ́lẹ̀wọ́ wò ó ní àtẹ́lẹ̀wọ́ rẹ̀ ó ní ó ní àbítẹ́sípa àgbọ́ gbogbo tó máa yẹ̀wò ẹlòmíì gan tíra yìí máa yẹ̀wò ẹlòmíì láti dá confusion sílẹ̀ fún yẹ̀fà koran yọ yẹ̀wò yóò ní ẹsí koran mobile bí tó bá sí yóò ní kavẹ́s tó wá dé first verse sápò olówó àmì òrèbó rè yóò máa dún ebi ẹ̀wẹ̀ àjẹ̀lú gan ni musa mẹ́rin kẹlá rẹ̀ kò dín kaní yẹ́wẹ̀ máa dún kẹ káàkiri gbọ́tẹ̀ lójú káwa náà dún ìdún tí ọwọ́ rẹ̀ ni àwọn àlìmáwà bẹ́ẹ̀ni kọmíṣínà mẹ́dálẹ̀ fún yẹn ni mẹ́dálẹ̀ fáwọn yẹn bẹ́ẹ̀ni bí ẹni ẹgbẹ̀rẹ̀ lẹ́gọ̀dá sí kúrán náà dáa ni ọ̀rẹ́ bàbá dọ́yẹ̀ bàbá dọ́yẹ̀ lórí mi orí nǹkan jẹ́ yìí tí mo nígbà mo ń gbé gúrúbì ròyìn tó tọ́jọ́ mú náà mẹ́jọ tó ń ta tó ń bá mi ṣe pàpà tó ní òun láìkí wá sí àmọ́ ń kẹ́tẹ́ kẹ́ máa wúyẹ náà ní máa dìjà ẹ máa gbé wa iná kó la bídíà ti dọ̀lẹ́ àlà alábíyẹ ni wa iná bá da bídíà ti dọ̀lẹ́ àlà mo ní nítorí wúyẹ kò sí ní ọ̀rọ̀ níbi sọ̀rọ̀ pé iná bá da bídíà ti la mo ní mo ti dàbí pé máa wọnú ilé rẹ yìí màá ní fa iná kólà bídí àti dọ́là àlà mọ́tàlì kí a máa lọ́wọ́ fi tó owó òní ló sọ pé fa iná bàdà bídí àti dọ́là àlà àwọn yẹn ti péjọ àwọn yẹn ti péjọ mú àwọn ọgbọ́n wọ́n pé a ah, bí mo páàkì kẹ́mi yìí páàkì síbẹ̀ àwọn yẹn ti péjọ ó bá ní kí wọlé bá wọn lórí ẹ̀rọ bó wá bá kùránì bẹ̀ fi pépà white wọ́n fi brown pẹ̀ wọn aṣọ okù náà white wọn a mú kọ́kọ́rọ́ wọn kìbọ̀ ààrin rẹ̀ mọ́ wá ní kílélẹ̀ kòrán bẹ̀rẹ̀ kẹ máa kí ẹwà dìpa ẹwà dìpa onítítọ́ bá wà ní kóòmù ǹjọ́ bá orí kí tó ti dá abdulhakeem afro àbúrò ra abdulrahim ó ti sáré lọ sí lọ́nà fàṣẹrò nílé wọn ó lọ lè mú arúgbà ọ̀nà àdíyèsí wọn mo bá síbẹ̀ àti twenty eight mo bá síbẹ̀ bàbá wa iná kólà bídí àti dọ̀là yàrá bàbá tí ó wà gbọ́jẹ́gbà sheikh láṣẹ́wò bàbá yẹn bí ẹgbẹ́lọ́jẹ́ fún wọn ọkọ̀ alfa àti ara àtijọ́ sí lò very late period ló bá ní ẹ àdìgbé ẹnìyàbọ̀ ẹgbẹ́ mi abúgbọ́n mi síta mo ní kí ni awí kí ni awí kí ni awí mo ní mi ní abúgbọ́n mi síta mo ní mi ìmọ̀ mi síta bí bàbá wọn jẹ́ fún wa ọmọ wọn Ibrahim ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ọmọ wọn Ibrahim kó lọ bàbá gan máa rán mi sí gba ẹ fóònù yìí di báyìí bàbá gbọ́ bẹ fóònù wọn bẹ bá ibrahim sọ̀rọ̀ kí n bá fóònù ibrahim ọ̀rọ̀ pàkó lọ́rẹ́ rẹ̀ kọ́sọ̀ mú báyìí báyìí báyìí tí wọ́n fẹ́ wá oṣù rọ̀mọ̀dá nígbà yẹn wọ́n oṣù kò ní ìdí máa lè fóònù nẹ́ẹ̀tẹ̀ máa lọ máa lè fóònù mo ní ọkọ̀ up alpha sí ọ̀rọ̀kọ̀ ọ̀rọ̀kọ̀ ó lè ń parọ́ àgbàlagbà lélẹ́ ó lè ń parọ́ gbọ́gbọ́n gbogbo ìgbọ́n ti dà bó ṣe rẹ̀ nù bó ṣe rẹ̀ nù bọ́ọ̀yì ló pè ní Ibrahim tí wọ́n tẹ́lá wọn lórí nígbà wọ́n mọ́ pẹ̀lú kọ̀ọ̀kan mọ́yò bọ́lá mi lò lẹ́fẹ̀ẹ́ forójú mi ẹ̀dàfẹ́ forójú mi kí mo kí mo ṣe fún mi wọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo ara máa bu yìí àtọ́rọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mà tó rí àwẹ̀ rẹ tó dáa lọ́wọ́ fún mi gbà gbàgbà kíámà irun rẹ tó dáa ibi ti ká àtàǹgbà sílẹ̀ rẹ̀ ìmọ̀ òru à ó ní ìmá ń bú yẹn lẹ́yìn tó bá bú lẹ́yìn ìmọ̀ ara débìlì fún tọ̀ nígbà ní ó nífẹ̀ẹ́ lórí ara rẹ̀ lónìí torí ibi tó fi rẹ̀ kan tó bá da àwọn tó bá ẹnì kan ṣe é jó ní ọbẹ̀ máa ó jẹ kílì ó kílì ẹ̀ kan mọ́lẹ̀ mọ́lẹ̀ jẹ́ ọlọ́sẹ̀ ọmọ dáadáa ibi sí lè gbàwẹ̀ tó bá da àdúrà lọ́kù monday thursday rẹ̀ lọ́ọ̀ka kò fún mi ní o le àwọn kan nígbàtàdé wà kékeré ní àbúrò mi kẹ́mọ́ bí bú mi lèrè mi sábà gbà wẹ̀ síwájú lọ́rọ̀ mi ò lágbára rẹ̀ àwọn pé mo náà mo lọ gbà kékeré àbúrò mi kẹ́mọ́ mo lè rọ́ṣẹ́ láì sí sọ́lọ́wà fún mi ní ma fi bú mi táwọn fẹ́ jẹun tí wọ́n kọ́ oúnjẹ fún wa tí wọ́n parí ti ẹ̀tẹ́jú tó máa tó bù fún bíi tèmi mo àwọn máa pè ní bàkálù mo lè mọ́ pé bàkálù ni tó ń dà tó máa ti jẹun ní ìsìn yókù tó dé sí lọ́sàn

tó máa rìn bí ànábì Ìsá atẹ́gbọ́n máa gbé ọ̀rìn wọ́n máa fara wé kára lẹ́sìn kàbára à oníbìláì lẹ́lí olíbẹ̀ ó lé òkèlè lẹ́sìn kàbára ó tó ìyàgbẹ́ tí máa fòfó lórí sẹ́ríkì máa tó gínà gidi ó ní ìyàgbẹ́ tí máa sọ sí àwọn olórí wọn ìyàgbẹ́ tí ó tóbi gan yẹ̀kùtí wọn sọ sí ọgbẹ́ orí òkèdè násìlú kàbára àdúgbà lọ ó ti wá tó lóbi láìlẹ̀ nígbà òkú kúrò alúgbò orúkú yẹ̀pẹ̀ púlù yẹ̀pẹ̀ bí sí lẹ́nu bẹ́ẹ̀ ẹbẹ́ bá wọn tí rí wọn náà máa gbá rẹ̀ ló máa halẹ̀ àwọ̀ ẹ̀kú máa wà ń fara ẹbẹ́ bá wọn ọ̀kan nínú wọn orin àjọ pàdé lọ́nà Àbújá wọn bá fún wa ẹja ẹja méjì ẹja méjì ẹja kan orí ni ó tóbi lọ́wọ́ pé ó mẹ́gbà gbogbo ní abọ́ tán àti kékeré kan bí àbí mo kọ́ fẹ́ yí abọ́ yẹn kí orí sí ọ̀dọ̀ mi orí mi fa ọlọ́run mi bá fi yẹn lẹ̀ bá jẹ́ kéré gbogbo ọkàn mi ní pé àfáà ti ń jẹ ah, mí ò

tí wọ́n ti wá ní ẹ̀kọ́ ọlọ́run kó sàánù wà bó ní lọ ní ẹgbẹ́ ní mílẹ̀nù oníkẹwàá ní púpọ̀ tó wá láìkẹ̀ ẹ̀kọ́ àgbókù ẹlẹ́bà kalẹ̀ bọ́ra lásán Ẹgbẹ́ jẹ́ wá ní gbé ìlú dàmú ìlú ìrìnà. Èmi ó láìkì ní tó dàmú ìrìnà ọlọ́run kó sànù wa náà múládé mẹ́ wọ̀kàbá àríkà àtọ́rọ̀kú mìíràn sí bẹ́ẹ̀rẹ̀ kéèmà yẹlẹ̀wò kéèmà yẹnkà onú sírì lè annáwó yẹ tàmìlónà owó fèsìrì má lò nírí òbí sírì wọ́n ti sàwọ̀lónà bí ilé ìwọ́n tẹ̀ máa gbé wọn débi sírì كذلك بين سيارة كذلك كذلك أنه مثل الإيافة تماما بكنا نفعله الإيافة تماما تسنده إلى أمر خفي أما في تبعماتي وفتيو ولا يسيو اعتمادا على كلكم بفرقك عليه فيأتي في باب السيارة ما يستثني منه أم بواسي على إنقاذ باب السيارة nítorí wọ́n pé nítorí wọ́n yọ kó mẹ́gbẹ́ àyàfi àyàfi قالوا ما يا أبي قوله إسناد جيد لا بأنس صلى الله النبي الكريم صلى الله على آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله Wọ́n á ti tẹ́ láti máa fi ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀yìn. Tẹ̀ṣáwò náà ni, tẹ̀ṣáwò mọ̀ọ́dá. Kí ìrànlá sọ pé káì, ń bá sọ̀rọ̀ mi fáwọn èèyàn láì tí àwọn eré yóò Torí àlẹ́bí ẹgbẹ́ àwọn ayé kò kìtìmáà nípa iná lè kó lè zè ní màá sún dàbí ọ̀sọ́ dàbí pé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bíbọ̀ àṣírí tíṣu yín bá ta ẹja ọ̀gbọ̀n bí àṣà yorùbá òde gbogbo nǹkan kọ́ ló yẹ máa sọ tẹ́lẹ̀ míì ẹni ibi ni ẹni míì sọ pé ẹni ibi wá wo nǹkan báyìí lásán gan pé ah ní ma yáyé abúlé ìṣẹ̀lẹ̀ ti gàn yìí wọ́n ti lẹ́yìn níbi ìṣẹ̀lẹ̀ arákùnrin kan wẹ̀ lọ arákùnrin kan wọn kọjá lórí òkè ọwọ́ àárí ara mi ah, ah ara lọ yáyé báyìí arákùnrin kúnlé ẹgbẹ́ gbogbo wó lulẹ̀ nù lórí kó yọ àlórí káyà rẹ̀ wọ́n ni kó sálọ̀ àlá wọ́n sálọ̀ àtà kó bí àlọ́ àlá ìwọ̀n àdàlẹ̀ ló bára ìfẹ́ ọdún díẹ̀ bá gbàgbàrà ní díẹ̀ bá ní tó kó wọlá hawla wala quwwata illa tabarakallah la wọ́n pé tabarakallah la hawla wa la quwwata illa billah wọ́n máa kọ sára àwọn ọkọ̀ wọn náà bára wọn kọ́ lọ́lá wọn fún gbogbo wọn lẹ́mọ́lá yóò bá ẹnu jẹ́ kí ẹ mọ́sọ̀ fún kí ẹ mọ́sọ̀ fún ẹlòmí àtàdà yìí ní ìgbésà àti ìgbésà gbé máa fóòdì ẹlòmí kì í fẹ́ dáadáa fún yàn tó bá wọ́n tó bá dáa gan ikú nífẹ̀ẹ́ àti kọ́ máa ti bí yíbò àgbé yíbò gbogbo olóòdù máa lọ ṣẹ́ẹ̀tì ní máa wọ̀ kò ní wọ́sọ gidi kan kọ́ bá kò ń bà pàbá àwọn kàdíkàdì àwọn kàdíkàdì ẹ̀yẹ̀ tẹ́rí tó kó bá wọn jù lóye nínú àwọn jẹ́ tọ́ ọlọ́run ọlọ́run tó wá ṣe wọ́n lọ́ta ara wọn ìgbà tó ń kọ́ lé koríko tẹ́kọ̀ọ́ bá lọ́wọ́ kàdúnà ìgbẹ̀ tó wà lè kọ́ ilé páànù gbogbo àwọn tó wà níbi ẹgbẹ́ rẹ̀ tó ń di koríko ó sì kókó fún ìbílẹ̀ gbé wọ́n kò wọ́n kọ́ lé páànù ó di sobólébólé lọ nìyí ẹlòmíì ọ̀fẹ́ ẹ̀fẹ́ dáadáa bẹ́ẹ̀ ni mùsùlùmí àtẹ́yìn bá ti dáa àtẹ́yìn bá ti dáadáa ọdúrẹ́sì o torí mi náà ó di wá wọ́n ọba yóò ṣe fún wọn náà ó di wà ọlọ́pàá ní ìsìn nǹkan ti dáa ni àwọn èèyàn wa ní ìsìn tó máa bí máa tó máa gbé àwọn ọmọ sórí Facebook kankan kò bá mú ojúkojú lè wò ó ojúkojú lè wò ó àbúrò máa tọ̀nà tọ́mọ ẹ máa rògbò wáyà wọ́n ti àti wọ́n gbé àwọn ojúkojú dẹ̀ gbé káàkiri àdúgbò ọwọ́ ti yẹ yín bó ṣe rí yìí ẹ̀mí ẹ̀mí tí ọ̀dà ni. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìbéèrè tí a fà béèrè lẹ́kṣọ̀ kan ní completely pé ẹ̀tọ́ ẹkọ sí ìyàwó àti ẹ̀tọ́ ìyàwó sí ọkọ ẹ̀ ilé ìbéèrè lọ pé òun gan lẹ́kṣọ̀ kan ní àmọ́ briefly náà ni pé ẹ̀tọ́ ọkọ sí ìyàwó tó ẹ pé ìyàwó máa mójútó lára ọkọ rẹ̀ aláàkọ́ kórí pé òun gbìyànjú láti máa tẹ̀lé àti ọkọ òun dáadáa tó pé ànábì sọ̀rọ̀ sẹ́lẹ̀ ó sọ wá pé ọkọ yóò máa mójútó ìyàwó ìyàwó náà láti máa tẹ̀lé àṣẹ rẹ̀ ó ń ká ọkọ̀ ọ̀dọ̀ ní right àmọ́ right ọkọ lórí ìyàwó lọ́pọ̀ ju ti ìyàwó lọ ìyàwó rí pé òun tẹ̀lé àṣẹ ọkọ òun níwọ̀n gbàtọ́kọ̀ ọba ti pa láti láti sàbúrú kò dẹ̀ gbọ́dọ̀ ọmọ rí pé òun si ní ọbọkọ kọ́ ló jẹ́ lẹ́pọ̀ ọkọ bàbá àti ya ní bàbá òun àti ìyá náà gbogbo gbàtọ́ bá bẹ̀ níṣẹ́ láti ṣe èyí tó bá ọkọ láti láì nídìí ọkọ yẹn títí títí tínú ọkọ yóò fi yọ ọkọ náà wá rí òun kò sì ẹ̀fọ́ ọkọ fúyàwó òun kó máa fún jẹ́ bí tó náà ń jẹ kó sì máa fún mu kó sì máa ra sọ fún nígbà ìgbà míì ọkọ lè máa ra sọ yóò máa ra fún ìyàwó ẹ̀ ìyàwó ọ̀gbọ́dọ̀ sì kú òlé kó kú òlé ọkọ rẹ̀ láì gbàṣẹ ọkọ rẹ̀ ó lè láì ọkọ rẹ̀ kó kó kú orí kó ń gbàṣẹ ọkọ òun tọkọ bá nínú fẹsùn mọ kó mí àyè tó bá ọ tí wọ́n bá ti búwà tí wọ́n bẹ̀ kó pé ń pa fún ọkọ̀ láti súnmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ nígbà ìyàwó bá ṣe bẹ́ẹ̀ tọ́kọ náà ní múlító tó náà múlító àwọn òbí ìyàwó náà pẹ̀lú òwú ọlọ́ọ̀bá